وولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a tó tọ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí àjẹjẹta ọlọ́run ولما باع ندوى محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Al-Karim Suratu Yusuf àyà 41 ìbẹ̀rẹ̀ ni a ti máa tẹ̀síwájú nínú tafsiri wa tèmi insha Allah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قاتل الإبل لأنبياء أحدكما فيهدي رأسه خطرا وأما أما الآخر فيسلم ويقول الطير من رأسه قتل الأمر الذي تستسقيان أدراكتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run èyí tó ga jùlọ àti àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ èyí tó dára ibi tí agbátẹ̀sí òun adé ọlọ́wọ́ bá ń sọ fún wa ní àlùkù áàrùn àlá táwọn sánlá nínú ẹ̀wọ̀n tí wọ́n fi àlẹ́bí ní oṣù àlẹ́bí sọ́lá sẹ̀rẹ̀ àrùn pé kó tún mẹ́fà ìgbà lára mẹ́bí Yusuf ìtumọ̀ àlá dágbọ́nlá anábì Yusuf ò lọ síbi ìtumọ̀ níṣẹ́ lọ́wọ́ wọ́n ṣe dáwà ó kò wọ́n sọ́pọ̀ sọ́sọ́ ọlọ́run ó kò wọ́n síbi àjíìmáì ó kò wọ́n síbi wípé gbogbo tó ń bá sọ iṣẹ́ agbára òun ọlọ́run ló fi mọ̀ mẹ́rin ló fi mọ̀ lábẹ́ eléyìí ni àwọn onímọ̀ tí mú jáde wípé àlá ọ̀kan nínú àsọ́rí albashariya nínú àjámọ́ ọmọ nìyàn olùdíyàn mọ́ aláàrùn ó wá lọ́dọ̀ ara wa jù àwọn lọ ẹ̀rù yìí lára ẹ̀rù ní sí pẹ́ àdìbà tí wọ́n ti bí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ti fún lálàájú sí àbẹ́ mi yóò ṣùgbọ́n bó ti kórí ọmọ nìyí kódà àwọn onímọ̀ wọ́n lè fi ṣe ọmọ ènìyàn nìkan ní lára báwọn ẹranko náà àdàmára látara ìwádìí ìmọ̀ àsìkò tí a ti máa ń rí láàláhùn bó ṣe kù tó lójú wa àsìkò kékeré yóò mú ọ̀rọ̀ gbogbo ẹ̀ olùmọ́jú 5 or 10 bí ló bá mú un àláwá ń kú sí ọ̀sẹ̀ mẹ́ta nígbà tó sí bí aṣọ́wà Muhammad sallallahu alaihi wa sallam bá lọ tó ṣe pin arúgbìá ọ̀kadà ìlànà ní arúgbìá arúgbìá sọ̀rọ̀ ha nínú ìdílà àwọn aláàrẹ aládáadáa aláàbàṣárọ̀ ìró òdùnnú nínú lọ láti lọ́lọ́. Lábẹ́ ilé náà, èyí aláàlábì tó lè fún aláàmú fẹ́ fi àwọn akẹ́kẹ́ tó ṣẹlẹ̀ ọlọ́tọ̀fẹ́ síparẹ́ fún ni. Abẹ́rẹ́ kejì bó ti ẹ̀jẹ̀ pé ìlòsùn ìrìnà nínú ọlọ́run pẹ̀lú ọlọ́la ó ṣe àbí òṣẹ kò sọ ọ́ di àníbi ọlọ́run ìyẹn ni lálàá kó ní bẹ́ẹ̀ ó sì ní lálàá kó mọ̀ bẹ́ẹ̀ ìpínlẹ̀jì nínú àlá wà ní ṣúlùmọ́ nílẹ̀ ṣùgbà ẹlú ní ẹ̀sù ní máa ń tú ẹ̀lú sí àlọ́pọ̀lọ́ láti ìgbẹ̀rúkà ẹ̀rẹ́kẹta òun náà ni hadithu náà ìdẹ́ ìdánwò lọ́kà ìyàmọ̀ fúnlẹ̀ ẹ̀rẹ́kẹta ìyàmọ̀ fúnlẹ̀ bí ẹ̀ bá wá lálà èèyàn ní ìdájọ́ kan mọ̀ wípé ewu orí nínú mẹ́tẹ̀ẹ̀dá ìtumọ̀ àlá èyí tó ń gáàjì oní àti kí ẹ̀ má sọ fún pé mo fẹ́ mọ̀ tó bàjá má fún pé ìdánilọ́pọ̀ àwọn ìtọ́lá láti ní ká ṣe òyìnbó bẹ́ẹ̀ rárá làá tó bá ti wọ́n ẹ̀ ń dún kéde tó gbọ́dọ̀ lọ lọ. kéde ogun ẹ̀rọ alága ara tí mo láì ọlọ́run tó ń sọ́dọ̀ ńlá. ẹni àbá ń pè é nífẹ̀ẹ́ sí tó nífẹ̀ẹ́ yà èèyàn lè sọ fún èèyàn sọ. torí pé fáńtò láti ìdíyí kìí ṣe ìlú ìdìbá bọ́bá wọ̀ o lè sọ bọ́bá sì wọ̀ níbo ti fẹ́ lọ́wọ́ níbo lọ́wọ́ ìlú kó níbo ti fẹ́ ẹni náà sọ fẹ́ sọ. bẹ́ẹ̀ bá wọn lọ́la tó bá ẹ̀ lẹ́rù tọkàn kọ́ àdéhùn sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ náà àdéhùn ní kéèyàn ó yí ẹ̀jẹ̀ padà ẹ̀gbẹ́ tó fi so yí padà ọba ìfẹ́jọ́ ọtí ló fi so padà sọ̀sì báyà ó sì ní yí nígbè padà sọ̀sì kó wá ń tọ́ sẹ́yìn ó sì àwọn tó lẹ́nu ìṣẹ̀tọ́ àwọn tó lẹ́nu ìṣẹ̀tọ́ àwọn tó lẹ́nu ìṣẹ̀tọ́ lẹ́nu ìṣẹ̀tọ́ kó o sì wá sọ lọ́dọ̀ ọlọ́run aburú tí ń dẹnu ní tó lálàlá yìí ọlọ́mọdé ṣẹlẹ̀ jọ wọ́n lọ sílẹ̀ lẹ́bí tí ó ti sára. Anábìrin tó bá sọ wá sí bẹ́ẹ̀ tán, ṣẹlá ọ̀rọ̀ ṣẹlá, anábìrin náà sọ fẹ́ nìkan. Fàdí ní ọ̀rọ̀ ní ọ̀rẹ́ ẹgbẹ́ Anábìrin bí ẹ̀rọ ti ṣe báwọn aláàbò máa ń ṣẹlẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí máa wá ìtumọ̀ àlá tó bá lọ́dọ̀ ilé ilé ìwé sọ pé á àlá tó ń bá mi lágbára yóò bá fẹ́ nu aburú sọ anábìrin bá bá ti fẹ́ nu aburú sọ yẹn aburú sọ torí pé àlá anábìrin bá kojú rẹ̀ ó yà gẹ́gẹ́ ẹni tó dúró jẹ́yẹ́ tàbí lórí bó wà sọ̀rọ̀ bó wà mẹ́ra ẹyẹ yóò tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ ẹyẹ yóò bò bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlá bọ́ bá ti sọ kí tí wọ́n ti fi ẹnu aburú pè fún ọ àwọn ọ̀ṣẹ́ ọ̀pọ̀ ìdí ìtọ́jú ẹgbẹ́ ká má máa lọ fún gbogbo afẹ́rẹ́ náà tó máa là ìdára ẹni ká ṣe

lọ́nà bá túnmọ̀ nínú àwọn àfáà nínú àwọn ẹni ọlọ́run àwọn èdè síta ní ẹ̀mọ́ ìlú ọrọ̀ àwọn túnmọ̀ àlá ṣùgbọ́n ní ẹ̀rọ kan sọ́lẹ̀ jẹ́ wọn wọ́n lè ní aláìní nǹkan báyìí ọlọ́run ní orí bẹ́ẹ̀ ó sì lè máa bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wọ́n tún wọn ní láti lè tú nígbà àpapọ̀ láàárín àwọn tọ́lọ̀ fún mímọ̀ àtà títú àtàwọn tí wọ́n tó kù lọ orí láwọn tó mọ̀ wọ́n ìpolówó ara wọ́n èyí bí ṣiṣẹ́ ìlọ ìṣẹ́lẹ̀ ìṣẹ́ wọ́n àlàjọ bá fẹ́ mọ̀ tí wọ́n àwọn bọ́lá ń fún ní ìmọ̀ ẹ̀bùn rẹ̀ wọ́n èyí ti jẹ́ ẹ̀rẹ̀ tí wọ́n sọ àwọn náà ń sọ wọ́n mọ̀ ní tọ́lọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ṣe oṣù wọ́n ò sì ní lẹ́kọ̀ọ́ pé kó lọ sí ṣùgbọ́n ní gbogbo ẹ̀ nígbà tó ti ká ti ká bá ti dá lọ oníkàmẹsì kámọ̀ wáyé àlákàtà bára lọ́wọ́ sára tó ti ọ̀kalẹ̀ lóòrùn tó ti sọ̀rọ̀ lọ́yẹ̀ nàìjíríà àlẹ́sẹ̀ ní kò sí àdúrà wípé àrùn ti kẹ́kẹ́ ìlà ìdá من غضبه وعلم عقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضر أنا من جبال يوسف أدعى يوسف أنا من يوسف يوسف ما قالوا له بيع الله لها ìtòkàn lẹ́nu ṣùgbọ́n tó bá láwọ́ èdè tó mọ́ ọdún àjọ àti ẹ̀kọ́ oṣù kọ́lọ̀ tó ń bẹ̀ olùdówó tó fi lọ hajj ọba lára pọ́ǹtà wá sí àtẹ́lẹ́ àfọwà ṣéfún bá a rọ́sùmọ́lá kọ́lọ́kù bá a jọ. wọ́n ní arákùnrin kan béèrè ìtumọ̀ láti lọ́wọ́ wọn. arákùnrin ló ní òun lálàá òun aláìwòyẹ̀wò kí ni ìtúbẹ̀ ṣe tó bá àlẹ́wọ̀ pẹ̀tẹ̀lá wọ́n wá sọ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fàdákà ọgbọ́ọ̀lá ẹgbọ́n fún ẹ̀sẹ̀ tí ẹnà tó bá tí wọ́n bí wa káà mẹ́jẹ̀ lọ́rùn òun náà láwà sòbílẹ̀ tàwa fún yóò aṣọ àti gbọ́dúnmọ́ bẹ lára ẹ̀sẹ̀ ẹnu

obìnrin ò sọ ẹni ẹ ó ní wọ́n sọ ọ́nà kó tó sọ ẹni tó kù. ó bẹ nínú tàwọn ọdún àwọn àfáà ńláńlá bẹ́ẹ̀ pátá fún nìkẹ́lẹ̀ ní ìdíkọ́ àwọn ẹni ọlọ́run táwọn lára àwọn ẹni wọn ọlọ́run kẹ́ wọn látara àwọn kankan tí wọ́n ń ṣe. ìdí ìlú jẹ́ pé àlá ó ní ìdájọ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n ká sọ́ra ká má ti gbé àlá ká má ti gbèsè lọ ká má ti gbé àlá ká má ti gbẹ̀gbẹ́ lẹ́bọ̀ kíra kan bẹ lọ́pọ̀ ní kíra àlá tí wọ́n ṣe àṣìṣe rẹ̀ tí ọ̀dọ̀ àfọ́ àwa ìlú sirin àwọn olùmọ̀ wọ́n lè kọ́ ìwà pé ìrọ̀ pátápátá àti àkọọ́lẹ̀ tó dájú níbi àpá wa nínú sí rí wọ́n kọ síra ìṣùpá ẹni tí ìbẹ̀rẹ̀ ilé ìlú máa ẹ bá ti dàgbà yóò lọ wù bẹ́ẹ̀ wọ́n kọ síra ìṣúra wọn wọ́n ṣàfihàn sí ọ̀dọ̀ nínú sí kò sí síra ìṣùpá àlà àwọn tí ọlọ́run fún ní ẹ̀kún ìmọ̀ àlà wọ́n sọ báyìí lẹ́nu ilé kọ́ ọ̀rọ̀ òun jà. Tẹ́fọ́ ti wọ ọlọ́run ó lè fi bẹ́ẹ̀ bá lè sọ bàbá ti wọ ọlọ́run olùmọ̀lẹ̀ tó bá wọn náà sọ láti àdéjì àbáwọn tí wọ́n sọ ṣiṣẹ́ àwọn máa sọ láti ọ̀fọwọ́ báyà ìbóde náà kò wọ́n lọ látara àti eré anábì lóòsù anábì sàlátù ọ̀sẹ̀lá anábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọmọ fún ní ìmọ̀ nípa ìtumọ̀ bàbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ àlákàwọn lá àdébí ní sọ bẹ́ẹ̀ ní ti wà nítorí nípa ìjọba soso ọlọ́run ìgbára lọ́lọ́run bàbá wa sọ ní ìtàn ó tó ẹ̀sùn wa padà síbi ọ̀rọ̀ àlàyé náà. Ìrànlọ́ nígbà ìdíje àrẹ́yọ́ sọ̀rọ̀ àìsọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì. Ó ní a sọ ọ̀rọ̀ ìgbà ìṣẹ́jẹ́ Ẹ̀yìn ọ̀rẹ́ mi méjèèjì tẹ́kọ̀ọ́ jọ pa wá pọ̀, tẹ́gbèrè ìtumọ̀ àlá lọ́wọ́ mi ẹ̀kẹ́ sí kẹ̀yìnmà gbọ́. Ó ní torí ẹni tó bá tó ní òun rí àwọn pé òun èso dínà òun fún orí ara ẹ̀ tó ń la lálàbẹ́ ó ní túnmọ̀ aláàrẹ náà ní wípé ìbò lálàlá ẹ̀ náà ní ó ṣẹlẹ̀ ọ̀padà tẹni tí ó mọ̀ fún èso iná jù orúkọrú ẹ̀ ó máa fún fọ́pa ó ẹni tí ó máa bu èso omi tó lórí só ó mọ̀ ní sọ́ba ipò ló padà dé bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi kejì tó lábà tó ló ń gbé búrẹ́dì lérí táwọn ẹyẹ ń bá búrẹ́dì jẹ lérí ẹ̀. òun sí ẹ̀ tábàtì mú jáde nínú ẹ̀wọ̀n ló kú dálù wọ́n pa á ọ̀nà tí wọ́n fi máa wọ́n gbàgbélé yóò ní lọ sí wọ́n wá máa sá aláṣọ ọlá tó ní wọ́n ń sá bẹ́ẹ̀dì jẹ lórí ẹ ọkọ rẹ ọ̀rẹ́ ń bẹ́ẹ̀dì ẹ èmi tó bá nà alẹ́ ìlú tó ó bá tó fún bẹ́ẹ̀. ó ní ẹ̀rọ orílẹ̀ èdè yìí ní ẹgbẹ́ fi ra. alẹ́ ìlú tó fún níbi mo ṣe rí ẹ kú ní àlà ámọ́rù ọ̀rọ̀ ti parí lẹ́rìn ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní káwá ṣe títà rà kan lọ́kùnrin bí ó tẹ̀sẹ̀ lẹ́yìn lọ. Òní àmọ́rù tó bí rárì àwọn ọ̀rọ̀ ti parí lérí ẹ̀. Àìyẹ̀rí bí ìrìnàṣẹ́ ti rárá ìṣẹ́ pé ìlàlọ́yẹ̀. Tẹ́ni méjì ti ń béèrè lọ́wọ́ ọmọ nípa ìtumọ̀ àlá, aláṣẹ ẹlá bí ó ṣe rí náà ni mo ṣe rú fún yí. Kò sí ìdíkà kò sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kò sí sàrà àkàlẹ̀ ìlú ìjẹ̀kà bóyá tí mo bá béèrè bóyá àkàlẹ̀ ìlú ìjẹ̀kà ṣùgbọ́n wọ́n béèrè alẹ́ ìlú ìlú alẹ́ ìsọ̀rọ̀ àtúwọ̀ ìsọ̀rọ̀ àmì tó sọ tó máa rẹ̀ fún wa ẹni àkọ́kọ́ ìwọ ìrẹ̀lẹ̀ jọ mọ̀ pọ̀ sí fọba ìyẹn túmọ̀ sí pé ipò tó ga lọ́wọ́ wà tọ́pọ̀ òṣèré pé lórí nǹkan nu ọtí bò ẹni ẹ ti wà ní mọ́ọ̀tù òṣèkọ̀ ó wà nípò tó ga lọ́dọ̀ ọba ìwọ náà bu nǹkan fọ́ba mu alábọ̀ọ́lá ìtumọ̀ ẹ̀mí rẹ àmọ́ ìwọ méjì tó o gbé ìgbálérí wá ń yẹn yẹn lọ́pọlọ àwọn ẹyẹ tó ní wọ́n ń bá bẹ́ẹ̀sì jẹ àwọn ẹyẹ tó ń sá ọpọlọ rẹ jẹ nígbà tí wọ́n bá kà ọ́ tó o ti kú síbẹ̀ tó ti jẹ àwọn ẹyẹ bí wọ́n wà máa sọpọlọ ẹ̀jẹ̀ kó ti láìla àmọ́ lórí rẹ̀ ìdáhùn ọ̀rọ̀ ti parí lọ́sẹ̀ rí ni ẹ àbàtà ń fi sí ẹ̀yìn méjèèjì èsì rẹ̀ nìyẹn ìtumọ̀ alámì yẹn Ìgbàgbára mi ló ń lò tó sọ̀rọ̀ yìí fún ọjọ́ ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹni méjèèjì ẹ̀ẹ́dà ní lẹ́wọ̀n ìwọ ìjáde lẹ́wọ̀n ipò tó ga ló wà àjírọ́bà lójẹ̀ ìwọ méjì yíkáàdì rẹ lẹ́wọ̀n ọgbẹ̀rẹ̀ kùnì wọ́pọ̀ wàkọ́ ìhánẹ́bì yóò tó Àlẹ́bí Yúsùfù wá ń sọ nílẹ̀ ìgbẹ̀rẹ̀ Ó wá ń sọ fún èyí tí ó ti ga lórí, anáwò náà ní ìwúmá tó ti ga lórí pé láàrin méjèèjì ìwọ ònípàwọ̀ ìwọ ńlá, ìwọ padà ti ajíọ́ba. Àdábì Yúsùfù wá ń sọ fún ẹni tó ṣe wípé yóò là nínú àwọn méjèèjì. Mùsùlùmí tó bá fi jáde ó dẹni tí ó súnmọ́ bàbá pípẹ́ ní òkúrò ní ìyàrá rẹ̀ sọ̀rọ̀ mi fọ́ba bọ̀bá délẹ̀ bí wọ́n bá ti jáde lẹ́wọ̀n wọ́n bá lé sí pé ìzùkú ti bẹ̀ ادخلوا إلى ربك ربك لبيت صلاة ادخلوا إلى سيدي dákọ̀ mi bó láti dọ́dọ̀ ọba wípé àlábẹ́ ẹlá èmi ni mo lọ fún yí náà ọba létí pé mo sì wà lẹ́wọ̀n o kọ́ bá jẹ́ mẹ́rin àti èyí bẹ̀ ìyẹn làbẹ́bí ló tó kó sọ mẹ́rin tó ń là nínú àwọn méjèèjì ọlọ́pàá bá ní látara ìbí fàáńtà oúnjẹ ìbáàmù nígbà ọdẹ́ ọ̀nà méjì láwọn àkọ́ onímọ̀ tẹ̀síl ni wọ́n ti tú ayé ìkọ́sẹ̀wọ̀n jù kan lọ ọ̀nà àkọ́kọ́ tí wọ́n fi lú náà wípé látara ìgbàlẹ́mì Yúsùfù sọ wípé kó rántí òun tó bá lọ́dọ̀ ọba fàkànsáàrù ṣẹ̀ntọ́nù èṣù ló gba àmẹ́bì Yúsùfù láti dípò ara obìnrin kò tó ó wá ń sọ sọ nígbà yẹn bá ṣe lọ́wọ́ tọ́wọ́ bá gbàgbé yẹn èèyàn ní ìlànà ìjọba ilé kákàrí má gbàgbé ó ń bẹ ẹnu àwọn onímọ̀ tẹ̀sí tí wọ́n ti bẹ́ẹ̀. wọ́n ní hù yẹn yahoo ìlànà yusuf fàǹsáàmù ṣẹ̀tọ́ èsù gba yusuf lágbèé Dípẹ́ ọmọ òbí ó ti ìrántí ọba sáájú ìrántí ọlọ bá ń sọ fọ́bà kó má pàdé bí mo wà lẹ́wọ̀n. Bẹ́ẹ̀ sì ni ọlọ́run tó yẹ kó ní kọ́lọ́ gbàgbàgbé òun látara bẹ́ẹ̀. Àlẹ́bí yóò tún fún wá pẹ́lú wá látara tó ṣe ó sì bẹ̀rẹ̀ tó pẹ́ nínú ẹwà dídá àtùmíìn ó pẹ́ fáwọn ẹyọ ọdún kan kún àwọn èyí tó ṣe lò tẹ́lẹ̀ ìyẹn jẹ́ ìjìyà fún lẹ́yìn pé ó kàn sọ wípé sọ fọ́gbà rẹ̀ kó rẹ̀ jù tó ẹ̀kọ́ sọ pé ọlọ́run àti dídí òun náà ni máa bẹ́ẹ̀rẹ̀ ìsàláàrù òkà tó bẹ́ẹ̀rẹ̀ àti mẹ́ta sí mẹ́ta kò sábà mọ́ kò sí bílẹ̀ ìyẹn tó mọ̀ sí pé láàrin ọdún mẹ́ta lọ́dún mẹ́ta àmẹ́bí yóò sùn fún tó lò alẹ́ ìsọ̀láṣọ̀ fún kún ọdún tó sùn lọ́wọ́ ẹ̀jẹ̀ wo lẹ́fẹ̀ ní tó sọ náà ó ń bẹ̀rẹ̀ àwọn akónímọ̀ tẹ̀síìr tí wọ́n tún bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀síìr eléyìí àwọn àfọ́ àní ó pọ̀ mọ̀ tó kò ní dáadáa ó lẹ wọ́n ní tìkejì tá a fẹ́ tù yìí ìyẹn ló lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ. Wọ́n ní wúrẹ́ Yàhúnù ilá ìṣẹ̀ ní Dọ́nà Amúrùnà. Wọ́n lẹ́ni tó jáde nínú ẹ̀wọ̀n yẹn, Dáhẹ́bì Yúsùfù sọ wípé, bó bá tọ́jọ ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ ní lójú ẹ̀ pé mo sì wà lẹ́wọ̀n pé mo sì mà láásù ìgbà wá jáde ẹni tí òróró gbówó pàdé ọlá ìyẹn ọlá lọ́wọ́ sí ìfà áńsáàrù ó bá tàbí Èsúdé kó gbà pé rántí ọ̀rọ̀ ọlọ́run látara àdìbẹ́ kò rántí ọ̀rọ̀ Yusuf kò jẹ́ rántí sọ̀rọ̀ rẹ̀ níwájú ọba àìmọ́wà ríké kó sọ̀rọ̀ Yusuf níwájú ọba yìí ọba ní ọ̀fẹ́ ẹ̀lẹ́tímọ́ pé Yusuf wà nínú látara tó wọn ọba létí mẹ́ fara tí sọ́kè ìdòjì ìdíje àti ìrìn ló fà á tánà ní Yusuf wá ń lo àwọn ọdún mìíràn nínú ẹ̀wọ̀n àwọn afọ́nímọ̀ tẹ̀sí wọ́n ní olóògbà kò sẹ́sẹ̀ ń bẹ pé ọlọ́gbọ́n ẹ̀rẹ́ lọ́gbà gbòòrò kò sẹ́sẹ̀ ń bẹ ẹnìkan pínwó lọ́dọ́ láwọn ẹbí olúwa nínú ẹ̀wọ́n wà gbòòrò náà bá dọ̀la sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ kódà kára ti nínú kò sọ̀rọ̀ pé bó bá ti lọ́dọ̀ ọba o sọ fún pé mo wà lẹ́wọ̀n o ní èyí tẹ̀sẹ̀ táàpù àgbàgbà lórí yusuf ó ti fi ẹ̀dá ọ̀pọ̀ lọ ṣùgbọ́n àbá àti sọ wípé èyí táwọn ẹbí yusuf sọ ìjà yorùbá ń bẹ̀ ó ń sọ fún pé olùkó mi ní ìgbà rẹ̀ sọ̀rọ̀ ní bó bá ti dọ́dọ̀ ọ̀gá rẹ̀ ipò sì wà lẹ́wọ̀n kan lọ́gbà tó ìgbìyàwó mo sì tún màmá àtú láti sọ fọ̀bàtà eléyìí kò sí láti bẹ̀. àwọn nǹkan tó jọ báyìí ó wà nínú ìṣesí àti yusuf alẹ́sọ̀rọ̀ àti ìgbà tí wọ́n fẹ́ rìn ẹ̀yìn náà tó jáde tán pé ta lẹni tí a ti ṣe alámòójútó ètò ọrọ̀ ajé ànẹ́bí ti sọ pé ẹ̀fì mi ṣe alámòójútó ọrọ̀ ajé ìdílé ọdún ìdúnmọ̀ mo mọ nǹkan lọ mo sì nímọ̀ nípa mímójútọ́rọ̀ ayé ẹni tó sọ̀rọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ bí ẹ̀ bá mọ̀ nípa nǹkan táwọn ẹgbẹ́ ṣe kan ẹyọ́bọyọ̀bọ èèyàn lè fẹ́ tó kí n ṣe mo mọ̀ ń pẹ̀ nígbà ló ṣe yọ kò ṣẹ̀ṣẹ̀ mẹ́ ṣùgbọ́n náà ni èyí táwọn ẹni tó sùkú sọ torí gbogbo kó ní ní ìdàrọ́ bí rántí sọ nípa mi o gbogbo ọdún gbogbo ti wà lọ́wọ́ lọ́rọ̀ bá ti kọ̀rọ̀ tuntun àná gbogbo pẹ̀ ẹ̀bùn lọ. èyí ni ẹjọ́ mi jẹ́ pé látara táwọn Yusuf sọ yẹn fa àrùsá òṣè ẹjọ́ òdìkọ̀rọ̀ àrọ́ bí ẹni táwọn Yusuf náà ẹni tó ti wà lẹ́wọ̀n tí wọ́n mú jáde lẹ́wọ̀n tán sọ ní ọlá ó ti gbàgbé gbogbo tó jọ mọ́jú ẹ̀wọ̀n pọ̀ lẹ́tí bọ́lá tẹ̀lé ìgbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ń bẹ gbogbo àwọn tẹ́ ẹjọ́ jọ́ rẹ̀ ipò ọ̀lágbádé kódò ní ẹjọ́ kọ̀ wọn ẹ̀sìn ìta sílẹ̀ ìpọ́kọ̀ ní ìgbà láti ọmọ ẹ̀jẹ̀ ìrẹ́ ló dúró ní orí tí wọ́n kọ́lá àjọ máa ń sọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrín òun òkọ̀ nípa ẹni ló jáde nínú ẹ̀wọ̀n fàáńtà òṣèlú ọ̀rọ̀ díkìrà rọ̀. ọ̀rọ̀ èṣù pa lágbè díkìrà rọ̀ sí yìí ayé díkìrà ọ̀sẹ̀ yìí kọ̀rọ̀ ọ̀gá rẹ̀ kọ̀rọ̀ ọba lẹ́sí mọ́ nípa tí àrẹ́bì ní oṣù tó ń kó sọ ìtumẹ̀ lẹ́ẹ̀kejì ní lọ́dọ̀ ọba torí pé ìgbọ́rọ̀ kò bá ní owó ọ̀tẹ́lẹ̀ náà ìtumọ̀ sẹ́yìn náà látúnṣe. sọ̀tẹ́lẹ̀ tó ń bẹ̀rẹ̀ yìí náà sẹ́yìn ìwẹ̀ náà látúnṣe ṣùgbọ́n tábà rẹ̀ pípa àgbà òṣèlú tó ti àrọ́ ti lè ṣú gba ànẹ́bí Yusuf ó gbà láti ìjọ rántí ọlọ́run là àwọn ànẹ́bí ọlọ́run mọ́ láyé mi. akẹ́kẹ́ tún ma èyí tó tọ́ gba tó tẹ̀wọ̀n ju méjèèjì náà làwọn afọ́nfẹ́ sí sọ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ju ó náà ti pé wá kọ́ lálẹ́ ilé mi lọ ní àárín ọ̀rùn náà jẹ́ ìrìnàwó náà. Àwọn ọmọ nínú àwọn méjèèjì ẹni kábílì Yusuf zọ́nà àìkọ́nà mọ́túnmọ̀ rẹ̀ zọ́nà ẹni kábílì Yusuf ti màmà dájú pé yóò jáde lẹ́wọ̀n wọn ò ní pa òun ìkejì ti ẹ̀ ló pa èyí tí wọn ò ní pa tó wọ́n padà wà nípò ọlá tí ó túnmọ̀ bá pẹ́kípẹ́kí àdébìtúnú wá sọ fún pé ìgbóhùn ní ẹ̀rẹ́ ìrìnà á bí

fáwọn ọdún tó yẹ tí ò dí ní mẹ́ta sí mẹ́ta tábá ní mílẹ̀ láàrin mẹ́ta sí mẹ́ta náà ló wà àrẹ́bí Yúsúfù wá lò àsìkò bẹ́ẹ̀ nínú ẹ̀wà débi pọ́pá tó bẹ́ẹ̀ lẹ́sí máa lóṣù ìgbẹ̀lẹ̀ wọn àwọn ọmọdé ẹni tó jáde rẹ̀ ní òun jù láti jíjẹ́ bí tó pa. Ááyà ní ló padà dé kánà tí a bá lọ wọ ááyà àwọn ọmọ ìfáà nínú súra ìṣẹ́. Ọ̀nà ni wọ́n kọ́ láti lẹ́bi ní ẹ̀já nìyí mú máa. Ọ̀nà lẹ́bi ní ẹ̀já nìyí mú máa. Ẹni tó là lẹ́wọ̀n nínú àwọn méjèèjì nígbà tí ọjọ́ ti lọ tán ó wá ń sọ báyìí pé wà ìdàkára ó tẹ̀sẹ̀ wà ń rántí bá àgbà òmùmọ̀jì lẹ́yìn àsìkò tó ti pẹ́. ṣe ṣe ká mọ̀ wípé òun ló ààrẹ ilé yìí ó ìtumọ̀ yẹn pé ẹni yẹn ló pàtàkì tí ò bá gbàgbé ní ọlọ́run ní wà jàkárà padà ó lè padà máa ń rántí lẹ́yìn ọjọ́ tó ti pẹ́. sọ̀rọ̀ náà tí màá bẹ́ẹ̀ túmọ̀ kejì yẹn lójú ọba dọ̀míru fa àǹsáàrù yẹn yàrúlù ilà ìlẹ̀rí nàìjà nínú lá ilà ìlú. mo rò pé náà. wọ́n máa ń lẹ́yìn ìròyìn yìí àwọn ọ̀sán tó ń bá wọn wá sí náà ìgbà tí gbogbo ẹ ti lọ àrẹ́bì Yusuf ń bẹ lẹ́wọ̀n ẹni tó jáde yìí òun ti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọba òun làbí ọba ọba bá sùn ọba bá lábà ọba wá pé gbogbo àwọn tí wọ́n láwọn mọ̀ ìtumọ̀ àlá láàfin rẹ̀ àkọọ́lá ní mẹ́rin ọba wá ń sọ èyí ó ní èmi mo lálàá mo rí lójú rẹ màálù méje sìmáàní tó ní ọ̀rá látara fẹ̀mí sìmáàní mo rí màálù méje lójú tó sára tó lóra tó lọ́ra dáadáa. Ìpàdé mo wá rí bẹ́ẹ̀ ó náà ní pé mo wá rí màálù méje míì táwọn pẹ ooo ẹ̀já fún tí wọ́n pẹ ooo wọ́n sì ń gbé màálù tó lómi lára wọ́n gbé wọn rì fún òyìnbórí ẹ̀ tóbi sí. Mo là bẹ́ẹ̀. Wọ́n tó bá ń dùn ún lọ́wọ́ وسبعة بلاد كل يوم أو خرج بسهالات lẹ́yìn inú náà mo tún rí dábú àtùnbò láti kúrò mo rí àwọn tùnbò láti ìtàpẹ̀ ní tùnbò láti jámù súnmúlà olùkẹta lẹ́yìn kó wá jámù tẹ̀sí olùkẹ́ tùnbò láti mo rí sírí olùkẹ́ sírí ọkà bàbà ó lè jẹ́ ṣìírí ihá àgbàdo mo rí ṣìírí inú omi tápàdé máa ń ló ṣìírí ihá tí máa ń bu àgbàdo yẹn ṣùgbọ́là nìyẹn abẹ́jì tó máa ń ibi tí ọkà bàbá máa ń ló sí tí ó sì gbọ́ọ̀rọ̀ ìyẹn ni ṣùgbọ́là ó ní mo ríru bẹ́ẹ̀ méje tó tutù bọ̀dọ̀ pẹ̀lú wà ó pa ọ̀yà àgbìgbà kó tún rí méje ní tó ń bẹ bí mo ṣe ta alára ní ẹ̀rẹ̀ ààyò àìmọ̀lá mo ń pẹ̀lú tẹ́ ẹmọ̀ nínú ẹmọ olóòtẹ́ nínú kára ẹ̀yà àtinúmọ̀rẹ̀ ẹ̀yí tẹ́ ń bẹ pẹ̀lú mi àtúní fi rúyà àtúní fi rúyà ẹ̀là fi lọ́yẹ̀ nípa àláti mọ́ láì ìtumọ̀ rẹ̀ òye mi sí tó bá tẹ̀ wípé lódòdó ni ẹ̀yìn máa láásù tàbí rù tàbí rù tó bá jì lóòrùn tó bá rí pé lóòótọ́ ni ẹni dàlàyé ìtumọ̀ àlá ẹ̀wà ohun fún mi ti ń gbọ́ mo lára màálù méje tó lọ́ra màálù méje bíi tó bẹ̀rù owó èyí tó bẹ̀rù owó ó máa ń gbé èyí tó lọ́ra ó gbé ní kò tó yẹ̀ta mo tún rí sí ọkà bàbá àti sí àgbàdo méje

gbogbo wọn ni wọ́n parí pọ̀ wọ́n ní àlátò láì àtògáàsù òun náà ni nǹkan tó rú ní yíbítù àbùgáà àlàáhàlán àlá àlátò láì àdògọ́ọ̀kù àhàlán àlá tó fọ́jú pọ̀ ní àwọn ọmọdé ohun àlójú àlá tó fọ́jú pọ̀ olàwátọ́lá ayẹ́rùkúyà àhàláàkú àhàlá àbátọ́gbọnú ara wọn ní táàgbogbogbogbogbò àfẹ́mọ́lá ìgbẹ́tùmá gbogbo àwọn tó ń bẹ pẹ̀lú ọba níjọ́ náà ìjí wọ́n sọ nìyẹn tó gbọ́rọ̀ síwájú wáyìí àwa kìí ṣe ẹni tó nímọ̀ nípa arú àlátò láì àìfò aláàmù tó ń bẹ níbi àhàlá nìyẹn ìlàádíà alẹ́ ilé ìtò alẹ́tùrì ṣùgbọ́n lè tó láì àwọn àwọn onímọ̀ nípa jẹ̀mọ́n ọba tó ga lọ́lọ́ bọ́lọ̀ bá fẹ́ sọ ẹnìkan yọ láàrin ẹgbẹ̀rún ìyàn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ̀ ní ìyàn ọlọ́run ní jẹ́ kí gbogbo wọn mà wọ nǹkan lónìí tó lọ́wọ́ ọgbẹ́ ọ̀yọ́ lá kódà kan mọ̀ nǹkan yẹn ọlọ́run ti ní wo yìí two plus two ló àwọn èèyàn ò ní ìta torí pé ní bá àwọn bẹ́ẹ̀ ti wọ́de ìwọ́de kan ló mọ̀ súnmọ́ ọ̀tọ́lọ́ nìyẹn bọ́lọ̀ ń bá fẹ́ sọ ìyẹn pàtàkì bọ́lọ̀ ń bá fẹ́ gbé ìyàgá náà وما níjọ́nà pẹ̀lú àlátò oníkájú yìí àwọn òmáà a máa ń tó àrá lóòjọ́ ṣùgbélé ìfòkùnjà agbára wọn agbára wọn ni kí Yusuf ó lè tú فقال الذي نجا منها وادكر بعد أمة أنا أنبئكم بتأويله أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما وقال الذي نجا منهما أنا لا أحد يشوف خصوصا وكل هذا nínú àwọn ẹlẹ́wọ̀n méjì èyí tó tó ń jáde lẹ́wọ̀n tó di àjírọ́gba ìtàmẹ́lì lúlùkú sọ fún pé kọ́ mọ́ gbàgbé ohun kó sọ̀rọ̀ ọgọ́dọ̀ ọba ìgbàsílẹ̀ tọ́ba tí wò lẹ́nu tí ó nínú àwọn méjèèjì yìí lọ́ta wí tó ń ti wà pẹ̀lú ọba wà òun wá rántí òun wá rántí báadà ọmọ sí báadà múrùtàtì onímọ̀ bẹ̀rẹ̀ jama onímọ̀ olùtúmọ̀ sí jama onímọ̀ òwúwánàbí bá dáa mẹ̀lí ayédáadà mú tàbí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gbọ́ọ̀rọ̀ tó ti jáde lẹ́wọ̀n kò rántí bí ìṣòkùsọ́mọ́ ìbàdílẹ̀ ní wá tẹ̀lé wá ní àà ẹ̀mọ̀ gọ́ọ̀rọ̀ ẹni gọ́ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ tó bá mi tó àlà nígbà tó bẹ̀rẹ̀ wà ní kàkàrọ̀ òun wá di ìtọ́sọ wà dákàrọ̀ bá yà ọmọ ẹ̀dín

kí ni nǹkan tó sọ anáwúrà ju ọgọ́rùn nípa àwọn èrè ní alábẹ́ láì ìrìn ọba èmi lè sọ túnmọ̀ aláàmúlò tó ní pé wà tẹ́kọ̀ọ́ àpàdà ìgbàtí ọpọlọ rẹ̀ kan lọ sọ́dà sí ìrìn báadà ìgbàtí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pa èmi ó sọ ó ti mọ̀ fún ìlànà tí ó lè sọ fún ọ wá tàbí rẹ̀ sọ́dà rẹ̀ ó bà jẹ́ sọ́dọ̀ rẹ̀. Ìtọ́ wá sọ yìí, ó wá ní ìgbà àrùsì lóòrùn. Tí mo sọ fún ló sọ fún ẹ̀kùn. Ẹ̀rọ mi, ìgbà tó wá sọ fọ́ba, ọba wá ní ọ̀rọ̀ àwọn ẹgbẹ́, ah, ọ̀tọ́ mà ní ṣùgbọ́n ọmọ pé ní ìdùnnú máa wá ìdọ́kàn mà náà ní nígbà táwọn obìnrin wọn ti máa ìlú ọmọdé lọ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ a máa sọ òfin pọ̀ tọ́lọ́ فأرسلوا إلى يوسف لكي أخبره ولما وصلت إلى يوسف gbogbo ìlú inú yìí máa fẹ́ ẹnu báyìí kí ń lọ bá yóò ìlọ jíjẹ ọba fún ẹwà wọ ọlọ́wọ̀ bá ní ojú lọ́dọ̀ yóò ọlọ́wọ̀ olókùnkú bá rí ara rẹ̀ pàtàkì máa bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ àwọn pàtàkì Ọlọ́run bá tó ti wá lọ́dọ̀ Yúúsùfù ó wá ní Yúúsùfù. Ó ní lọ Yúúsùfù ìwọ olódodo. Afẹ́fẹ́ lúúsọ̀rọ̀. Afẹ́fẹ́ làwá lọ́yẹ̀. Tọ́júfẹ́ ọlá wa ó lára. Olóhun ní màálù méje tí méje èdè tó sì lómi lára tí wọ́n sára. Ìjọ wá gẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn màálù méje yìí táwọn òlónìlá tí wọ́n jẹ ooo àwọn ni wọ́n ń àwọn mọ̀ọ̀lú tó tóbi tó lómìnira sì tó yẹ tó bí ti ti ọkà tó láàrin gbọdọ́gbọ̀dọ̀, méje ní Bọ́bá ṣe la nìyẹn. Èmi ni wọ́n wá bá nínú ẹ̀wọ̀n. Bọ́bá ti tu fún mi bó ṣe jẹ́ èmi ó wà lọ padà. Lọ́sọ́dọ̀ ọba àtàwọn èèyàn wọ́n ń retí sí láàfin Kí wọ́n bá lè mọ̀ wípé òun tó kùrọ̀ ẹni tó màlá, òmìnira, làálàá أي لعلهم يعلمون فضلك ومكانتك كان ما هو السنة لكن بقول هذه جيتي جمال الله سبحانه bọ́bá jẹ́ pé wọ́n yóò ṣiṣẹ́ ká bí wò gbé fún ọ gbogbo àwọn tó ń gbé fún ṣẹ́kùṣẹ́kù ìwọ́lọ́pàá láti kó ń bẹ́ẹ̀ lówó rí ni ọlọ́run ti yẹ tó fi ọmọ ìgbó òtún nǹkan èèyàn máa bá bá ti jẹ tọ́lọ̀ tí yóò jẹ kì í pẹ̀lú ìdí kọ̀mùtì níbi tó bá wà tó bá jẹ́ ìṣẹ́ náà báwọn èèyàn ń fo oúnjẹ bọ̀wọ̀ bá jù wọn ju ápù ìgbà àgbájú ìlú ẹgbẹ́ tó kọ̀ ẹ̀rọ. Làásùrọ̀ èyí bú àyà làásùrọ̀ èyí bú àyà màá dá ní àkútọ́ màá wọ́nà àbìlì tó àyà màá bá tàbí sọ̀rọ̀ làásùrọ̀ èyí bú ìlà màá dá ní àkútọ́ màá wọ́nà àbìlì tó àyà màá bá Gbogbo àwọn tó ń nípa òun sọ, lọ́dọ̀ tó ẹjá fún ọ nínú ìtàkìsọ. Ọwá ń bí ní ẹ̀rì kẹ́kọ̀ọ́ ní ìdíkò òbínú, ọlọ́run sì fẹ́ ẹ̀kọ́. Ìbọn mọ̀ ní sùkùn pẹ̀ ẹran nìkan lè ké ká rẹ tọ́lọ̀ ń bá fẹ́ dúpọ̀ oṣù tó wà wá wọ́n ó ṣe nǹkan yẹn wọ́n ó ṣe jì àgbàdo bá tó dé wọ́n ti ẹ̀ ní èèyàn wá ṣe wèrè náà ni wọ́n pọ̀ ẹ̀rọ èlò ṣùgbọ́n wọn náà lórí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ lórí ẹ̀gbẹ́ náà lórí ẹ̀dá wọn bá làbá àjọgbẹ́lá aṣọ́rọ̀ ìlà náà náà ní àtúntọ́ máa ń wọ́n náà àbìrì tó àdáàmà bá àdàkùnṣọ́ náà wọ́n náà àbìrì tó àdáàmà bá àdàkùnṣọ́ náà afá ní èyí èso para hàn. Ìgbẹ́ ṣèṣe pé ẹjẹ́ ká yóò rí ni. Ìgbẹ́ ṣèṣe pé àgbẹ̀lẹ̀ dà ní mo gbúdọ̀ ní bẹ̀. Ìgbẹ́ ṣèṣe pé ẹ̀bọ̀ ọ̀pá ọ̀pá gbọ́dọ̀ lẹ́yìn là. Ìdáhùn ẹ̀rẹ̀ ní àbúrú tó máa ń lọ. Ìgbọ́ ṣe pé àwọn ọlọ́run yìí tán. Kì í tán. Ẹnu pé ẹni tó tán. Ṣé o sì bẹ̀ láyé? títẹ̀ lára mi yọ wàlá àbí èyí tá bá jù pé tó bá tán sí mi ní tẹ̀sí nítorí ẹ̀ka àdámà kò sí tẹ̀sí bẹ̀rẹ̀ nítorí bá ń bẹ́ẹ̀ lẹ́yìn sọ bẹ́ẹ̀ bá lè lè lórí ayé bẹ́ẹ̀ òun náà pàtàkì ẹ̀yà àmì tí o ní pẹ̀lẹ́ kò lè ọlọ́run pé kò ní lè fún àbẹ̀rẹ̀ nítorí bá wà bẹ́ẹ̀ ẹ̀yìn dá ẹlẹ́rìí tí ó lọ́dọ̀ ọ̀dùn ẹ̀yìn náà lẹ́kọ̀ọ́ ojú wa Anábì Yusuf Adéṣọ́lá tó ń tẹ̀lá. Inú ẹ̀wọ̀n ló wà. Ìgbà tó náà wọ́n bá fẹ́ fi kó jẹ tó hàn wá. Wọ́n rán jẹ́ inú ẹ̀wọ̀n. Ẹni tó wà lọ bá ó wá ń sọ pé láàárín arúgbó ìlànà. Bọ̀ bá ti túmọ̀ àlá fún mi bá èmi ó lè padà ṣẹ́rí padà sọ́dọ̀ àwọn tó rán ní àtọ́bà àtọ́bà àwọn ìjòyè pátá èdè ó lè lọ jíṣẹ́ ẹgbò ṣe tú àlánà sí máa lọ jíṣẹ́ rẹ̀ fún wọn bá lè gba ipò tọ́lọ́mù ọtí kálùgbàpọ̀ ẹ̀ṣẹ́ ìyàlá sí ìgbà ẹni ó tó gba kó jẹ́ tó náà jẹ́ máa sọ fọ́ wà náà kò ní ìdíjọ́ ló bá dọ̀la kọ́ wá gbé sí ìjọba bá ti jùlọ náà lọ́wọ́ bí eré bá ìjọba bá ti rẹ́yìn ìyẹn bá wà nínú lónìí ìjọba ń parí nítorí kéré bá ẹni tó mọ̀ ń parí ó lè ṣe ọ̀dà kẹ̀kẹ́ bí ó ṣe ọ̀dà kẹ̀kẹ́ bí ó ṣe sóòmù pẹ̀lú ń bọ̀ wá ṣe kò sí padà padà ọ̀wá ni ó lè ní báyìí náà báyìí àmàbá ní kí ó sì jẹ́ ní ọ̀pọ̀ ìlú wọ́n lẹ́nu ìkàlẹ́ ìkàlẹ́ tí ó dà ó sì fi ta ẹni tó máa tẹ̀lé pẹ̀lú òótọ́ kí ló kó mọ́ pàtẹ́tẹ̀ tó ó ní sí

wọ́n fẹ́ gbẹ́ igi ọrún igi ọba òsì mọ́ gbẹ́ ọ̀tá nǹkanlẹ̀ àgbàǹdà onídàájọ́ láì wọlé tí wọ́n fún òun àgbẹ̀ owó èdè o wọ́n bẹ́ẹ̀ yẹn nìkan nílé tó ń pọ̀ kí ọ̀tá nìkẹ́ gbàdọ́ sílẹ̀ ní sílẹ̀ àwọn ọba àrídà sílẹ̀ mọ́lẹ́lá sílẹ̀ sílẹ̀ náà ti sì mọ́ ọwọ́ ní ẹni tí wọ́n lọ́rọ̀ ṣe mọ́ ní oníṣẹ́ láti ní ládùúgbò kí lọ́ kọ́ ìṣẹ́ láti pẹ̀lú alẹ́ tó ní mà ọwọ́ ní ẹ̀jẹ̀ lá ìwọ ló ṣe mọ́ ní ojoojúmọ́ ní bàbá ẹ̀kọ́ mi ń lọ lórí. bọ́ọ̀bá ti bá gbà ìgbà àlọ́gbà kí ló ń darẹ̀ la kò sí kẹ́kẹ́ tó kàn ṣe kó sí ilé òtúmọ̀ sí pé kò ní tọ́lọ̀ ẹ̀bùn tọ́lọ̀ fún wọn náà wà bọ́ọ̀bá mi èyí tọ́lọ̀ bá ti fún kálù ní ẹ̀ká pàpọ̀lọ̀ látàrí ẹgbẹ́ kó wá náà ló ní tọ́lọ̀ sí adẹ́mi lóòsù àrẹ́sọ̀lá gbàdọ́lọ̀ fi lẹ́jọ́ yúúsù fún hàn kò jẹ́ káyè kakọ́ mẹ́rin mara adẹ́mi lóòsù wá lọ wípé má lọ bóòdé bóò náà mú mà sọ fẹ́ pọ̀ náà ọmọ ẹ̀sìn kábọ̀ lọ́bẹ̀ẹ́ mọ̀ fẹ́ mú làtífà kan nínú àwọn làbá ìṣòro gàwíyà fáfàá àwọn ọlọ́mà pé kí a bá wo àyíwá tí ó tó bọ̀ àyíwá tí ó dín kò àti ní àbíbá fún ọmọ kan ọ́ọ́tí Bununla eğer onu duyar. İlâ bakara. Haber. İlâ bakara. Nínú ló wà. Àwọn àgbọ̀mọ́ ìrìnkan bẹ àmọ́ ẹ̀lò lèláàtìrì. Ayé ti lílo هم عملوا العقل نصرتهم أو إنهم بل ساعدتهم هكذا مرملوا هم تبعوا لهم يعني ساعدتهن هن يرفعوا بالعقلات هذا tó bá jẹ wípé ìdí ò lẹ́mìí ni ìṣàrẹ́ ìtùwú lásẹ̀ tẹ́yọ̀ kan tó ẹ́ pé abo ni ìṣàrẹ́ ìtùhá abẹ́rẹ́ tó bá rí pé nǹkan yẹn pọ̀ ìṣàrẹ́ ìtùwú nìyà náà ìṣàrẹ́ ìtùhá هذه الأقلام اشتريتها سواء لا àmọ́ nínú èdè àwọn nǹkan tí ò lẹ́yìn ìyá máa lọ òun nà ìṣàrẹ́tò òun nà hábi àkùlán ìṣàrẹ́tò òun nà hábi àkùlán ìṣàrẹ́tò à ìyá lè lọ òun nà ó wọlé bẹ́ẹ̀. ìyá ní màálù màálù lẹ́yìn kò ní làákàyè ọlọ́run wá ní fi sábúrú kàkọ̀rọ̀ ní ìmọ̀lẹ̀ akúlù húnnà sábúrú ìjà húnnà yẹn ó wọlé fún kájọ́ ìlàkà alèlò ha fún tó ìlàkà alèlò húnnà fún tó ìlàkà ṣùgbọ́n hún akọ tó ìlàkà ìkàlà ẹ̀kọ́ ààrẹ ìlò fún àwọn ajámùwà akọ tó ti gbé mọ̀lẹ́ àkàyè torí pé gbogbo jámù akọ tó bá ti wá ní jámù tẹ̀sí torí pé jámù tẹ̀sí náà làwọn bẹ́ẹ̀ tó ń ṣàkà yìí pọ̀ sí nínú kàtọ́ ìlú jámù mùdákàrò sáálí òun náà ní aláàfin pọ̀lọpọ̀ bàbá rẹ̀ so wà fún ìlú jámù ní mọ̀nàmọ̀nà so ẹ̀ lè sọ wípé àlùkọ́lá mùdákàrò kí ni wá ní àwùrá àkàlà ìṣàrẹ́ ìṣòro بالبلد اشتريتها inú làbíkà kan ní ìlànà ìlúgbàwé ìgbàmí ti ń bẹ pẹ̀lú síyáàdì gbogbo àtúrí kò lè wọlé owó lè fún wọlé bẹ̀rẹ̀ lè kọ̀ rí náà tí ó pa tòhídù síyáàdì ìkàlà nípa mi sí ọ̀rọ̀ sí àgbà máa ó pọ̀ lọ́kẹ́lẹ́ nínú kọ̀ọ̀án ìjẹ̀mọ́ ní kọ̀ọ̀án ní kọ̀ọ̀án odidi iṣẹ́ kan ní táwọn yàtọ̀ títí di màjísírì tòkòrà lórí àtọ̀mẹ́rin tòkòrà àjẹ́. Prọ́nà nínú àkọ́kọ́. Lílo the usage of pronoun ìlú kọ́kọ́ àjẹ́. Bóyá àmọ́ olùdí táwọn yàtọ̀ tẹ́lifóye náà fà sí ìdílé tó bá wá rí bẹ́ẹ̀ anábi yusuf aléìsọ́láàdù wọ̀sẹ̀lẹ́m قال تزرعون سبع سنين ذهبا قال تزرعون سبع سنين ذهبا قل على ọlọ́run ìtumọ̀ ẹ̀ àwọn ará fún àwọn màálù méje àwọn ti méje ìtumọ̀ rẹ̀ ní pé ẹ́ẹ̀dàkó fún odidi ọdún méje dá àbá ọ̀run continuously dáadáa mú ìtẹ̀lẹ́wà láì ní fọdún kọjá wọ́n tó lọ ọdún méje lẹ́sìn náà jápo ní àkókò ọdún méje yẹn pátá àwọn nǹkan jẹ kọ́ lérè oko ọdún ya wọ́n nínú ha ọkọ̀ àgbàgbà ni jéró ni dáwà ni gbogbo ẹ̀ pátá ẹ fi sílẹ̀ sínú súnkúlù sínú sí rẹ̀ ẹ̀ ní ìyá àwọn ilẹ̀ mẹ́rìnlá nínú ti rí ìwọ̀nbẹ̀ ilẹ̀ ẹgbẹ́ ìjẹ nìkan ìyókù ẹkù pàmà Thank you lẹ́yìn ọdún méje ọdún méje ní ìlú ń bọ̀ sábú ìṣìdáàrẹ̀ àsìkò dáńpẹ́ níbẹ̀ ẹ sábú ìrìnà ṣìdáàrẹ̀ ọdún méje ní ó ń bọ̀ tó ṣe wípé gbogbo nǹkan yóò yé gbogbo oko ọ̀gbẹ̀lẹ̀ yóò gba gbogbo ayé kan مما قدمتم لهن إلا قليلا مما تؤمنون Ọgbẹ́lẹ̀ yíò lágbára débi pé àkúnnà máa ọ̀dámtò làhọ́n gbogbo ǹkan ẹgbá sí ní nǹkan ohun pátá gbogbo ẹ̀lọ̀gbẹ̀lẹ̀ yóò gbé lọ. Ọ̀dá gbogbo ẹ̀lú ó pàtàkì nǹkan kò ní òní ìjà. Ara tí wọ́n bá fẹ́ máa rí jẹ àwọn nǹkan jẹ fi pamọ́, àwọn òjíjẹ tán lẹ́nà jíjẹ nígbà náà. Ẹ̀rọ tí ń bá rí bá náà lókùnrin lẹ́yìn ọdún méje ẹlẹ́ẹ̀kejì yẹn ọdún kan tí ó wà wáyé Ní ọdún ìgbòògbò ayé pátá, ìdí jáyégbà náà, ìyẹn yóò mú gbogbo èèyàn ìlú yìí kan ní olóúnjẹ. Ẹ̀rí nìkan lù gáàbò nà tẹ̀lẹ́ máa fáwọn èèyàn lóúnjẹ, ẹ̀rí lẹ́ẹ̀mà fún wọn ni tí ó jẹ, ẹ̀rí lẹ́ẹ̀mà ràn tó bá tẹ̀lé ọdún méje náà wà bí àwọn gbogbo nǹkan sí àwọn èèyàn ó mọ̀ ilé tó ojú ó mọ̀ ijú nínú ẹ̀ àwọn èso báwọn èèyàn máa ń fún omi ẹ̀ ọ̀dọ̀ yínìkan náà ni wọ́n ti mọ̀ nígbà náà. Bára bí i ṣe ẹ̀dá wá wo àláyẹ ràkúnmí tó dára àbí màálù tó dára méje méje ní tí ó dára tó ń gbé ní méje rí tó dára odidi ọdún méje bẹ́ẹ̀ fi dá mọ̀ yẹn kí n kọ́ fi dá méje kejì tó gbẹ tó ń kó àwọn èyí tó sára ní ó lọ́dún méje yìí tí yẹn ó fi mú sẹ́fí gbogbo nǹkan tẹ́ ní yóò mọ bàjẹ́ òdo àwọn nǹkan tẹ́ bá fún pamọ́ yẹn nìkan òun yóò sẹ́kù bí yẹn ṣe rí nìyẹn àwọn súnmúlà síre ọkà bàbà méje tó tó èyí tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ọdún méje tí kò dá nìyẹn èyí tó gbẹ ọdún méje fi hàn. anábìyí sùn wá àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ọ bẹ́ẹ̀ ká tó lọ síwájú lókítà kan tún bẹ lọ́síbà kan bẹ nínú àwọn làbẹ́bù lòrẹ̀wíyà nínú ọ̀rọ̀ àtìsánà àti àlàáàmù tí àlọ́ bẹ̀rẹ̀ àwọn méjèèjì ẹ̀rì pé ìrọ̀lánẹ́lì Yusuf tó ń sọ nípa ọdún tí nǹkan yóò lè sánà lólò ìbàtí nǹkan rọrùn ààrùn olólò àrùn àti ti wa ṣùgbọ́n tí lára bá lọ àrùn ọdún ọdún ìpẹ̀lú kí dáadáa ti lẹ̀ ní ẹgbẹ́ àwọn ọmọ ṣùgbọ́n lábá lọ sánà ọdún tó lè pé ìfẹ́ lágbára tí ìfẹ́ lágbára ẹ̀rì pé ta bá wo ọrụ ìgbàtọ́rọ̀ kọ́ọ̀lá tàtàrà òun náà bọ́kọ̀ sírín ẹ́kàkò fóòdìdọ̀ ọdún méje nínú ọdún méje yìí náà sábù ọdún méje bí tí nǹkan ó lè ọdún tí nǹkan wà rọrùn ọlọ́run wá pẹ̀lẹ̀ ní fún máyá ní ààmú kò sọ pé sánẹ̀ bó bá ní sánẹ̀ ààmù ṣùgbọ́n ibi tán bá ti lo méjèèjì papọ̀ tí wọ́n lo sánà tí wọ́n lo ààrùn ìdáfẹ́ká kọ́ ẹgbẹ̀ ní pé ààrùn ẹ ìyẹn fún àlùdáájà lọ sùúrù ohun lọ́wọ́ ju sánà lọ náà fi lo ààrùn ẹ̀rì pé tàbá ń tàbí àná àmì kún lo ààmì wàhántù lè ṣe àmì kún lo sánà wàhántù lè ṣe ààrùn ẹ ohun ìtumọ̀ gbẹdẹgbẹ àjọ̀rọ̀ lọ́wọ́ ìgbà tí wọ́n ní jẹ́ fún ọba ọba ní ṣé yúúsùfù ló rọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọba ní kíákíá ẹ̀rọ bá mi wọ ilé ìwà ní ẹ̀rọ mo jáde fún mi ìgbà tó ti jẹ́ kọ̀ọ̀bá náà ti yúúsùfù tó tún lọ́dọ̀ Yusuf tó ní ọba ní kápù ọwá kò máa bọ̀ kò jáde lẹ́wọ̀n tó lọ́lá ó ní ẹni lára ti adẹ́bí Yusuf ní ìwọ̀n jáde ó sọ kó òjíjẹ́ kí wọ́n rán un pé rí ní ìlàárọ̀ sí gbogbo rọ́pù rọ́pù tẹ́lẹ̀ ilẹ̀ ìjọlọ́mù ọ̀gá rẹ̀ ìwọ tí wọ́n rán padà lọ ọgọ́ọ̀gá ọ̀gá rẹ̀ tó rán sí mi ni Ẹwọ̀n àwọn ọmọdé ọlọ́. Ìjọ́ ọ̀lá ní ìtẹ́lẹ̀ ẹgbẹ́ ìgbóyànwọ̀n tó bá wà láàrin náà. Ó ní ẹnà ọba ọba ìtó jáde ẹ̀kílẹ̀ rẹ̀. Ẹbí léèrè pé bóòlù ọ̀rọ̀ àwọn obìnrin ọjọ́ kí ní àná. Àwọn obìnrin tó lè pẹ́ torí ìpè iná fi rẹ́ra wọn níka ewu òsí láyé mẹ́rin ṣe ti bá tún jáde lé ìlú kó sọ́wọ́ wọn. Kí ní pọ́lọ́ wọn bá mi ló ọlọ́wọ́n bá ní olọ́ba tó nímọ̀ jùlọ nípa èdè tí ń bẹ lọ́wọ́ àwọn obìnrin náà lọ́dún náà ẹjọ́ jáde lọ sọ fún ọ̀gá rẹ̀ ìjọba ẹwọ́n ìtọ́ ti nípa ẹ̀tọ́ wà lẹ́wọ̀n olórí orí bẹ́ẹ̀ ti ẹ̀tọ́ wà lẹ́wọ̀n ti bẹ̀ẹ́ sílẹ̀ ẹ̀tọ́ wà lẹ́wọ̀n ti bẹ̀ẹ́ sílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n tó bá kù díẹ̀ tí àsìkò owó parí tí wọ́n bá fún ọ jáde ká máa sọ́kọ ẹ̀rìn ká wọ́n fún ọ jáde wọ́n máa fún ọ jẹ́ inú wọn máa ń dùn fáwọn ṣe nǹkan fẹ́kùn gbòòrò wọ́n wá sọ wọ́n mẹ́rin ní oṣù gbogbo jáde kúrò ọ̀jáde ẹ̀rọ ọgbọ́ bá kẹrẹ sí láwọn ìbéèrè wọ̀nyí náà. Àwọn ọ̀nà náà fẹ́kọ̀ọ́ gbogbo Ọba wa ní mo ti gbọ́, ọba wa rẹ́tẹ́ sáwọn obìnrin wọ̀nyí, ibẹ̀ máa wọ́n tí òkó náà kí ló rọ́lù, kí ló ṣe ní gan rí, kẹ̀ẹ̀sì fẹ́ kó ní Yúsùfù sínú wàhálà ìdíra wa ló ná ìrùsùpá àárín àmúsí yìí nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní ń fa yúúsùpù ló túmọ̀ra kó lè ti gbàjẹ́ pẹ̀lú yín bó bá rìn kò mọ́ rìn ẹ máa àwọn obìnrin wá ń sọ fọ́ba níjọ́ náà wípé àti tó ọlọ́run ọlọ́run má jẹ́ Yúsùfù lẹ́rí ẹ̀yà rẹ̀ ní àwọn òmọ́ pẹ̀lú àbúrú láyé máa yúsùná alẹ́ ìrìn súúrì ẹ́rí ìsìnà súúrù níbẹ̀ ẹ̀sìnà wà bọ́ àìṣà àwọn àlàwọ́ ń tèrò rẹ̀ sí ìṣòlú ìdáwó ما علمنا عليه من سوء ما علمنا عليه من سوء أواه ما يوسف وما يوازنا أوانا وانفع kó ṣe ìsìnà pẹ̀lú wa fi jẹ ní bí èèyàn rẹ̀ ni. Àwọn obìnrin dárẹ́ra wọn ní kàrípà tí wọ́n sọ sí wọn dá ìyàwó ọba gẹ́gẹ́. Èyí tó fa Yúsùfù wọlé

gbogbo nínú gbogbo ọpátá òtòdó ló sọ èmi ní mo kúrọ́ ọlọ́wọ̀ bá ní báyìí la pèsè kọ́rọ̀ Yúsùfò jájú ọ kí Yúsùfò lè nàpáwọ ọlọ́run àwọn ìṣẹ́jà àgbáfẹ́ nìkan kan ní kọ̀kọ̀ ìrọ́dá pàmọ́ ọmọ ìṣúlẹ̀ fún pẹ́lú ọlọ́pàá làwọn ẹ̀ tí tó jẹ sáyé ìgbé ọ̀pọ̀ gbogbo ẹgbọ́yá ọlọ́wọ́ padà sọ jẹ́ gbogbo ayé ọlọ́wọ́ bá ní àmàmà ṣe bẹ́ẹ̀ àmàmà ti fẹ́ ní yusuf lè mọ́ ìjáde jẹ́ kọ́rọ̀ ló ké Ọlọ́run ni mọ̀ wípé àwọn ọlọ́run àwọn ṣe jàǹbá fún ẹnikẹ́ni nínú àwọn ẹ̀yọ ọlọ́run báwọn ṣe jàǹbá kan fún àwọn ọlọ́wọ́ á padà ọmọ kúrò bẹ́ẹ̀. Ọlọ́run ọba kò sí ní ìran gbogbo àwọn onídàgbà gbogbo ète táwọn onídàgbà èèyàn tí wọ́n bá lè máa dá ọlọ́run òní fún wọn láti lọ lórí ẹ̀ nígbà ẹ̀sùn wọn ni báwọn ti jàǹbá fún Yúsùn ẹ̀rù tọ́rọ wà jáde bóyá nínú ìṣùgbọ̀ bá ti jẹ́ náà àwọn tí bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ló ní dàmà torí pé àwọn tó wà ní ẹ̀wọ̀n ni wọ́n mọ̀ àwọn ará àtọ̀ ọ̀nà pé wọ́n fà ẹ̀wọ̀n lọ. ìyá tó di àmọ́ra àwọn ká ọ̀nà ọ̀nà bọ́ bọ́lá bá ti ń tu ọ̀rọ̀ rẹ ìgbà fọ́lọ́ bàbá jẹ́ ó ní ìlú ẹ̀kọ́ lọ́mọ ìfẹ́ ilé Wàá tí ó kún wá lọ́rọ̀ ní mo gbà fọ́lọ́ gbogbo ìgbà tí tọ́lọ̀wọ́ tó bá ti fẹ́ ló bá ti jẹ lémi lérí mo gbà fọ́lọ́ lérí ẹ̀ ẹ̀lùmí ń fẹ́ òun ní máa ń kọ́ gbogbo àwọn èèyàn níwèé wá ti ṣe wà ìṣòwò pa wọ́n ṣe jáàmù wọ́n di ọba gírànbẹ̀ bọ́ọ̀mù ṣe lóde gbogbo àwọn tó kọ́ lọ́wọ́ ilé sí tẹ́bá tó ń bọ̀ sí wọ́n gbàrà pé ìwọlé kó mọ́ bara jẹ́ ìtọ́nà fẹ́ ló kó wájú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sẹ́yìn ibi ọ̀rọ̀ náà lọ Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mọ́ fẹ́ lọ Amẹ́ríkà ó lè ẹ̀kan tó wọ́n sí bó lé ní Amẹ́ríkà báyìí ó ti pọ̀ sí kò jáde kò ní abúlé kó mọ́ bara jẹ́ ta ló fi mọ́ bá nàìjíríà ló fi yà mọ́ kò sẹ́ni ní kọ́lọ́mbá ti tọ́ ọ̀rọ̀ èèyàn tí ó fi mọ́ fáwọn tó mẹ́lẹ̀ Nígbà yóò máa sọ fẹ́ lórí ìwé jẹ́ máa bọ̀ nílé, àwọn wà nílé gan nǹkan jọ pa. Tọ́lá ti dé òun mọ́lọ̀ máa bá ń gbé dákùn. Nígbà ànímọ̀ ni mo gbọ́ pẹ̀lú wọ́n lọ àgbà ọlọ́dọ̀ọ́dọ̀. Ayé ẹmọ́jẹ̀

ẹni tó jọjọ wà ní ẹ̀wọ̀n tó ń jáde ọlọ́run ti kádàrà kẹ́mi ó kú náà àwọn méjì ni wọ́n pa ìlú gan bóyá torí yúúsùfù ní ṣe kéèkà bílú ẹnikẹ́ni kọ́dọ̀ ò ní nìkan ti ọ nípo ṣe ń tẹ́tọ́lọ̀ tó láì mú kọrin ló ẹ̀wọ̀n gba òkú rẹ̀ níbo lè kókò rẹ̀ lórí pé wọ́n gbàgbọ́ lọ kò fẹ́ lé Jàmáà gbogbo ẹni bá ń wá sí mi láyé ṣe ló wà ní ẹwù fẹ́ yé gẹ́gẹ́ tó lè máa gbà fún ọlọ́run ọlọ́run bá ti sọ pé kò ṣe bẹ́ẹ̀ ṣe kò ní rèé tètè gbà fún ọlọ́run kò ṣe é ṣe ilé ọ̀rọ̀ ẹni ó apply ìlà wọ́n sì máa ń yẹ̀ níwájú ẹ̀ wọ́n gbé yẹ̀ lẹ́yìn fún ìmọ̀ tí ò bá wá ń tọ́rọ lọ ilé lórí wọ́n tó yóò bá tún máa mọ̀mọ̀ ara nínú ìsìnà ìgbọ́ yẹ kó kí ìsára rẹ̀ pé àà ah, gbogbo wa tí mo nílé nǹkan kí ọ̀sán owó jẹ́ ìjókòó ti bẹ̀lọ́ ọlọ́pù kí wọ́n gbọ́ òkú rẹ̀ àkọ́bí gbà wọ́n lè gbọ́ òkú ẹ̀ tí sí tẹ́fún lọ́wọ́ ọlọ́run tó tó fún ọ yẹn kí ọlọ́run tí kan bẹ́ẹ̀ bá ní ọlọ́run láti ọlọ́run ló jẹ́ ẹ̀láyà àwọn ará gbogbo rẹ̀ ní gbọ́ ìjà ẹgbẹ́ tó rà ní ẹgbẹ́ yẹn ọ̀ntẹ̀lẹ̀ yẹn káàkiri ọ̀rọ̀ mọ́tò ọrụ ló ojú rẹ̀ láti kí rẹ̀ ìwọ́n tó láti kí gbọ́gbà tó sì tó pọ̀ sọ́ra rẹ̀ ọjọ́ ìjọ máa lò tẹ́kọ̀ náà tẹ́kọ̀ lílò náà ló ti dá tàbí láti máa pọ̀ fún fún wa ìrìn àjò oníkálukú eré sí eré bá náà kó wá náà ó náà ọmọ ẹgbẹ́ kọlọ kọlọ kọlọ kọlọ ó lè gan ní ìpínlẹ̀ bọ́sì ó lè má yíyọ nígbà tí ó bọ́sì yẹn lẹ́tà tó bá padà wá yára á àwọn olùdúpẹ́ tí ó bọ́sì nígbà tí bí a ló bá pọ̀ sí ni bí a bá mi máa jẹ ṣùgbọ́n bá yẹn ọmọ ìmáyé ló ń sọ ẹgbẹ́ kò sí ọ̀pọ̀lọ́run lẹ́yìn kò sẹ́yìn

ẹgbọ́dọ̀ tó ń tó gbogbo ẹ̀mọ́ra ẹgbẹ́ wa ṣe kẹta rẹ̀ yẹ káàkiri náà ṣe fún àwọn lè rò káàkiri lówó ní ẹjọ́ lọ́sẹ̀ ní gbogbo àwọn tẹ́ǹtì ọ̀lẹ́sẹ̀ owó ní ní tó pọ̀ oore àwọn tẹ́ǹtì kẹta rẹ̀ yẹ kódà lọ kọ́lọ̀ tó kù tàbí ọ̀pọ̀ yìí lọ́lọ́ni àjọ ọmọ kò sí wọ́n ti ọ̀nà lọ́sibítọ́lọ̀ tó عبد الله سبحانه وتعالى اللهم تعزه وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹnìkan kọ ìbéèrè síwájú àwọn ìbéèrè yẹn á fẹ́ dáhùn tó tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ láti wáyé ìdẹ̀lákùn lọ fẹ́ra máa jọ sí orúkọ olè ní tààlà fáàlì àǹjà wà rọ́pò fàkọ́ ìlà wípé fáàlì àǹjà wà rọ́pò wọ́n ní àwọn àbá kan tó wípé rọ́ọ̀kùn bẹ́ẹ̀ lọ́lọ́ náà ni àárùn orúkọ àdébù musa àti àárùn òní wọn lè lọ́wà tó fàkọ́ ìlà àwọn méjì náà ní fàájì ajẹ́ wípé musa àti àárùn ọlọ́run pé àárùn náà rọ́ọ̀kù àkọ́kọ́ ní èdè lágbára wọ́n lè pè yẹn ní rọ́ọ̀kù ẹni tó ń lé landlord rọ́bùl bẹ́ẹ̀ àbẹ́ rọ́bùl bẹ́ẹ̀ wọ́n lè pè yẹn ní lord bẹ̀gẹ́ àtúntò fún land lord ṣùgbọ́n lè gbé lórí bí ẹni ti kọ́ ọ̀nà bí my lord pọ̀ sọ́ọ̀mù dára báyìí èèyàn léwu ní ṣùgbọ́n land lord ó lù ọ̀nà kọ́yàtọ̀ abẹ́kọ̀ ṣùgbọ́n my lord gbọ́dọ̀ àwọn ọlọ́run tó àjẹ́ báyìí ẹ̀ẹ́dìgbò mọ́tò sàwọn àbá ní ìnáwọ́lá àwọn ìlú bóyá tó ní ìlàgbà ọmọ ìrọ́pù náà pẹ̀lú ìṣọ́lọ́ tó ti wà báyìí ṣùgbọ́n nínú ààyà yìí fún àtàwà rọ́pù ọlọ́run ó ní ẹlọ ọjà àwọn aráàlú rẹ ló gun àwọn onílẹ̀lẹ́ lọ́bẹ̀ kì í ṣe áádùn nìkan gbà lérò ọlọ́run ni bàbá ní sàáyé pẹ̀lú èrè fún bèrè pé mẹ́fà omi báàbí náà عمل عبديس هو الذي أرسل يوسف إلى السجن وعمل الملك هو الذي أخرجه العزيز والملك عزيز من الملك تجارات هو الملك وهو العزيز كتلان نجد والله أعلم náà àwọn àwọn ìlú tí wọ́n máa fi lè fi nàìjọ́ wọ́n lè ní ìlú ilé ìlú gbogbo ìpínlẹ̀ lè fi tó tó ń lè sọ bẹ́ẹ̀ náà ni pé èyí tọ́lọ̀ ní orí èyí ní ẹ̀sìn may it be my lord àyè wá sọ ní may it be kọ́ọ̀tù ẹ̀yọ́ ló ẹ̀yìn ló lọ́rùn kò sí kò sí kò sí bá ẹjọ́ rú yóò bá ti ẹjọ́ rú ẹ̀fọ́ ìlú nínú wọ́n máa ń bá àtijọ́ kọ́ọ̀tù ń gbẹ́jọ́ fún ẹ̀ kọ́ọ̀tù tó àwọn ọmọ ìyá nǹkan yẹn padà díẹ̀díẹ̀ torí pé ọlọ́run bá kámọ̀ síra wa ẹgbẹ́ ẹ̀rẹ́ a lè gbúdọ̀ sọ ẹnu wa nípa tá a máa sọ pọ̀ lọ mo sọ àwọn akẹ́kẹ́ nítorí èyí pé àwọn ọ̀rọ̀ kan jẹ́ ní Yorùbá tá a máa sọ tó o bá ti gbá wa ọlọ́mọdé yóò dá ní kí máa ní ọlọ́wọ́ bá wà dá nínú àwọn nǹkan tọ́lọ̀ ọ̀pá àwàdà náà ó jẹ́ kàtẹ́. bó ti ẹ̀ka sọ ní pé ọlọ́run kì í ṣe ó mà á kí ní bẹ̀rẹ̀ lọ́wọ́ á ní ọlọ́run kì í ṣe mọ́tò ọlọ́run kò má àwàdà. ló bá wà sọ fún mi ọ̀sán ní kùrán ọlọ́run náà alákẹ́sọ̀ náà wá sí wàhálà ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni

àbí mọ̀mú nìyẹn ìyẹn náà kò lè láàzùmù kọ́ lọ́dọ̀ àwọn àmọ̀ nínú ọ̀pẹ̀lẹ̀ láàzùmù kọ́ láàzùmù kọ́ látòjú bẹ́ẹ̀ ló èmi bẹ́ẹ̀ ní o olórin ló lọ́dọ̀ àwọn afá wọ́n bọ̀ sọ̀tùmọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ pé òyìí yá kìí ìdí ìṣọ́lẹ̀ ìṣàkẹ́ òjò ní láásìmò ìkọ́ rẹ̀ ní pé ẹmọ́tò ní àkẹ́ tàbí ìṣọ́bẹ̀ ẹ̀kọ́hùn ìrọ ǹdọ́ ọ̀sọ̀yẹ láásìmò tí ẹ̀bá lọ sọ pé ẹni tí agbára ọlọ́run ká kò tí jà mẹ́tùmọ̀ pé yóò sì padà já abíjìlẹ̀kọ́ ẹni tágbára ọlọ́run ká kò sí shi ke nan sai yi wuce kó bá tó lọ jẹ àtàkà máa sọ wípé àtẹjù lọ́nà ọ̀fẹ́ má dùn lórí àtàkì ètò nínú ìfẹ́ bá wọn àtẹjù lọ́nà ọ̀fẹ́ kò sì fẹ́ àti ètò èyí nǹkan ọlọ́run púpọ̀ ọ̀rọ̀ nígbà èyí nǹkan jẹ́ ẹyọ kan tọ́lọ̀ wá jẹ́ púpọ̀ ọlọ́run ní kúrú aláwọ̀ ọ̀dọ́gbé ọlọ́run kan èyí nǹkan púpọ̀ amọ́bàlàbà lábàkúrú èdè wa ẹ̀rẹ́ lè fi sẹ́kì yé omi ẹ̀dá àbẹ̀mùgbé bọ́lá gbogbo yìí tó lè ní ẹ̀rẹ́ yóò ní ojú wa láwọn ọ̀sán tó máa ń sọ níjìlẹ̀ tọ́lọ̀ níjìlẹ̀ tọ́lọ̀ níjìlẹ̀ tọ́lọ̀ ń bo kò tún fi tọ́lọ̀ ń sáájú kílẹ̀ lóṣùwájú ẹ̀rẹ́ àgbègbè ọ̀sán níjìlẹ̀ tọ́lọ̀ gbogbo àwọn ìpẹlẹ nítorọ̀ nìkan kò ní ìpìlẹ̀ tọ́lọ̀ tá ló tó gbogbo àwọn ìpẹlẹ ẹja mọ̀ sí èyí torí wọn náà wòye fi ọ̀rọ̀ yẹn báyìí nítorí wọ́n yẹ kí ló ní nǹkan orí kò sí a sọ lẹ́nu jẹjẹ kò sí sọ a yẹn ẹ̀ kọ́ ẹ̀ ìgbẹ́ wọ́n sọ níwájú ọlọ́run bí sọ lè jẹ́ ìdí ẹ̀tọ́ ìlẹ́gbẹ́ ẹ̀dẹ́ ká sọ ara wa lágbàtà máa sọ̀rọ̀ ká níwọ̀n ọlọ́run tó sì dá wọn náà ọlọ́run ti aná mọ́lé kọ́mọ̀lá bára ní ó fi ó fi kan ó fi kan sí lókè òun lè rí tó bá tàbí lè tẹ̀lé ẹ̀sùn mọ́lẹ̀ torí pé tábà tó àwọn sílẹ̀ yóò pa wá mọ́ ìfọ́ sí ìgbàlẹ́ka náà àyọ̀ ìdáná láàrin ayé sáàkà nípa iná òòrùn tó ìfọ́ sí ìgbàlẹ́ka àbá

بها خلقاء القرآن كان بها خلقاء بفضلك صاحب أيها الإنسان يدل الصواب وما ركض صندوق الظلم لا يلزمنك إنه ما تدعى يا قوم ó lè sàn ètò ní mélòó mélòó kan jẹ́gbẹ́ mọ̀ọ́ ẹ̀rìn mẹ́rin pọ̀ sílẹ̀ èsì sáàmì mélòó mélòó lẹ́bí bẹ́nu sàárè ní ilé ìgbé àmọ́ ìlú pa àmọ́ ẹ̀ ló sọ di ìlú irú àwọn èèyàn yìí kìí wọ́n ní ẹ̀rẹ́gẹ́rẹ́ o káàmì àti sàárà olè kọ́ àwọn ìfòrìsánú Àwọn tó ṣe gbọ́dọ̀ bá sọ̀rọ̀ láyé láti ìjìnlẹ̀ yóò mú yà. Ẹni tí ó kojú wọn ó ṣẹ̀ ní alára tó ìrìn ìgbélẹ̀ ìwọ̀n lójú ṣùgbọ́n àwọn ó lè mọ̀ mú ti pàwọ́. Kí lọ pọ̀ bọ̀ ọ̀nà amẹ́rin, ó ní lára òkú kò dáadáa. Èyí lọ́lọ́, ó zòrò. Kọ́ ọ́nà gbọ́ kárànà tí ó gbó àìtọ́lọ̀ bá fi ọ́ sí mọ́sọ̀ wípé mo lè sọ mo lè sọ mo lè sọ sọ tó dá mọ́sọ̀ sọkúsọ ẹgbẹ́ gbogbo ìpátá àjọ̀dọ̀ wọn ní ọlọ́run bá wà á lọ abẹ́ aláṣọ àwọn ọ̀tá ara ilé ìta orílẹ̀ ní ọlọ́run tó ṣe ọba tó lọ́la àjọwà bọ̀ọ̀bá ní bọ̀ọ̀bá máa apply rẹ̀ sí gbèsè ayé wo ìtàgbéga èyí wo bí ìrẹ́ náà ti ń lọ ọ̀tọ̀ ní tó òkú ọ̀fẹ́ jẹ́ láyé ọ̀tọ̀ ní bọ́lọ̀ ti tù rẹ̀ ọ̀wá ní pẹ́lẹ́ ìgbé alọ́gbèsè ẹ̀mí pẹ́ kí ni níbà bí a ti bá ní bẹ́ẹ̀ kẹ́ mbolo náà ti lọ. ọlọ́run bá fi dé máa tó gbàgbọ́ lọ́run kó o sì máa ń pẹ́ kó o sì láyọ̀ ọkàn kó o sì máa fẹ́ kẹ́ إذا كان بطل غير ولا مطلوب ولا مطلوب ولا ولا مطلوب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت